hello. ọ̀rẹ́ adé kórìíre ni o inú mi dùn gan-an a máa bá dùn fẹ́ o. oríire ńlá oríire ńlá èwo tó bá ní ẹni tínú ẹ dùn jù lé ni èmi ni. àdúró náà ibo ló wà báyìí. Ah, mi mo ṣe nílẹ́gúnṣẹ́ ti Adékúnlé bíríìjì Adékúnlé ẹni mò ń wò lọ́ọ̀kan street báyìí in fact òjò tá à ń wí yìí pọ̀ jù òjò yìí pọ̀ jù. kò dá kí ọmọ drive kó máa sọ̀rọ̀ òṣè park kò dé kára ìsọ̀rọ̀ dáadáa. Ah, ọ̀rẹ́ mi kò ní ojú òní eh, bí ìgbà tó rí ọkọ̀ mi mo jẹ́ pàkì jẹ́ pàkì ara ìgbádùn ara wa dáadáa. Hello. báwo ló ṣe ń ronú iyọ̀ rẹ̀ fọkàn rẹ balẹ̀ náà ó ti mọ̀ pé bó ṣe bọ́ sí mi lọ́wọ́ yìí mi ò ń ṣe aládàjẹ́ o mọ̀ láti lẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ yìí fifty fifty ni bó tiẹ̀ kọ́kọ́ bọ́ sí mi lọ́wọ́ ẹ̀kọ́ ó yẹ kọ́kọ́ ẹ̀kọ́kọ́ balẹ̀ ni. ẹ kò sí wàhálà mo fẹ́ ká ríra lọ́la ká lè bá ẹ ṣe é fún mi. ありました boss, you have a text message. wa ipò ṣàjòjì sí yín ẹ dẹ̀ mọ̀ wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí kò ṣẹlẹ̀ nínú club wa ẹ tábà ní ikú ẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ kò jẹ́ kàyéfì fún mi irọ́ ni mo pa torí ìyàlẹ́nu pátápátá ló jẹ́ fẹ́mi fúnra rẹ̀. but mrs kọmọláfẹ ṣe mọ̀ wípé o lè ò ní jẹ àgbà kó má ṣe lójú fèrè ẹ lè manage club tí wọ́n pa èèyàn sí i bẹ́ẹ̀ tiẹ̀ lè sọ púpọ̀ fún wa bí kẹ́ má lè sọ díẹ̀ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí alákòóso ẹ wo inú ọ́fíìsì mi ni wọ́n ti wá pè mí ẹnu ẹ̀ la wà kó tó di wípé ẹ̀dín bá wà ń bẹ̀ ẹ̀. Hmm. tẹ́yìn bá wà nínú ọ́fíìsì what of àwọn bouncers tó máa ń wà lẹ́nu ọ̀nà níbo làwọn yẹn wà. ó tẹ́lẹ̀ sọ ìkan nínú àwọn bouncers yìí náà ló sọ fún mi wípé àwọn guys mẹ́rẹ̀ẹ̀rin wọ́n jọ wọlé papọ̀ ni kò pẹ́ kò jìnnà làwọn ladies méjèèjì náà wọlé ọ̀gbẹ́ni tó kù yìí gan-an ló gbé kan lára àwọn ladies yìí lọ ìkejì ẹ̀gbọ́n ọ̀rẹ́ ẹ̀ ló bì. ó dáa ṣe lè sọ báwo làwọn ladies yẹn ṣe rí àti wípé níbo ni lady kejì yẹn wà nígbà tẹ́yìn discover pé guy yẹn ti kú. ẹ wo mi ò fojú mi rí àwọn ladies yìí o dépò pé máa lè ju èèyàn Eh, ìkejì gan-an lára mi ò mọ bó ṣe pòórà. Hmm. ó dáa ṣé mo nǹkan tẹ́ ṣe fún mi that particular bouncer ẹ bá mi sọ fún pé kó wá rí mi. ok kò sí wàhálà ẹ ṣì máa. èmi fúnra mi mo jẹ́wọ́ fún wípé obìnrin lágbára jọ. that's my girl. yeah trust me. hey ladies we're excited gan because we believe your picture yìí wà yìí sí báyìí really sexy try gan ni èmi gan fúnra mi ó ṣe máa ń gbígbá òun ló ṣe rí kò ṣe é gbà lọ́wọ́ ìwọ̀n yẹn. mi. Ah, hey girls congratulations on the job well done. yes. yes. yes. yes. Cheers, baby. But ẹ̀yin girls, I need to be very, very careful. I mean, extremely very careful. Sorry, ẹni tó bá ti nà òun lára ń ta o. you're very correct ọ̀rọ̀ ló sọ yín o èmi ti rò pé chief kan tẹ́lẹ̀ ni aṣọ gọ̀ọ̀kan ó fi wá rúgbó tán ó wá fẹ́ jẹ ìtàn àwọn tí kò pọ̀ síbò ó gbàgbé ó gbàgbé wípé kò sí bí àwọn ọkùnrin ṣe rò páwọn kan tó wọn lè léètè tó àwọn obìnrin ẹ wo ẹ jẹ́ ká freestyle ká jà yìí to the dragons. the Dragons. To the dragons. How are you, boys? How? Yes. Um, no, no, no, no, Jack. No time for that now. Please, I want you to summon everybody. I mean the boys. Tell them there will be a meeting. there is fire on the mountain tó bá ti di rọ̀lẹ́ aṣáwa ìwé nǹkan tó ga ni kò ṣe èmi ni kò try láti ṣe kíákíá kíákíá kíá wà very important do it. guys inú mi dùn pé ẹ dé on time therefore èmi náà ò ní gba anybody but mo fẹ́ ká mọ̀ pé iṣẹ́ tí a fẹ́ lọ ṣe yìí iṣẹ́ takuntakun ni tí a bá lè fi ẹ̀mí ṣe tí gbogbo wa fi taratara ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ benefit nínú and at the same time ó wà very very dangerous nítorí ó ṣeé ṣe kó la ti ẹ̀mí lọ. in the line of duty. because um, àwọn ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn ni ikú tó ń pààyàn tí wọ́n fi ń darúkọ ikú àwọn ni àṣàrà ìlú tó ń gbẹ̀mí èèyàn tí ò fojú wọn kò sí ohun tí wọn ò lè ṣe mo mọ̀ wọ́n dáadáa o I trained them and they are four in numbers ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti ẹ̀ máa nígbàgbọ́ wípé òwú nìkan ló lè tọ́ ipa abẹ́rẹ́ kó lọ kó bọ̀ no àwọn ọmọbìnrin tí mò ń sọ yìí they can do and undo kò sí unkíhun under this roof kò sí ohunkóhun tí wọn ò lè ṣe. chief ẹ má bínú pé ó dà pé mo dọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ lè train wa kò dẹ̀ sí kankan wa ń bí ti ẹ̀ mọ ability ẹ̀ ẹ má jẹ́ káwọn ọmọdé dà pé ẹ fi ń dá yàrá àwọn ìyẹn fún àwọn data wọn we go on the street and we bring them down not so guys. ẹ fẹ́ mọ data wọn. ṣé ti they can plan they can kill and destroy. Now, mo implore each and every one of you if pé can make sure pé ẹ e track wọn kẹ́ get one, can make sure pé ẹ e mú wọn débi dead or her life. Yes, boss. Hey ladies, mo ní deal kan fún yín. Mo dẹ̀ wá wòye ká pé kò sí anybody tó lè carry out perfectly yàtọ̀ sẹ́yìn. Ìtorí ẹ̀ mo ṣe wá bá yín. Irú iṣẹ́ wo ni? Good. Ó ní lady kan. She's my step sister and àwọn òbí wa dẹ̀ fi inheritance to tóbi kan sílẹ̀ fún wa but unfortunately ọmọ tí mò ń sọ yìí oníwàhálà ni oníjàgídíjà gan ah ọmọ tó ń balẹ̀ jẹ́ tó ń bọ́dọ̀ ọ̀nà òru ni ó ti ta ìmọye ló ti ba nǹkan jẹ́ gan débi tó pa àwọn ẹbí gan fẹ́ rí ìtorí ẹ̀ ó ti bójú mi jẹ́ èmi náà dẹ̀ fẹ́ kí ẹ bá mi bójú ẹ̀ jẹ́. ok kí ni àdírẹ́sì ló tó ń gbé. that's where the puzzle is she doesn't live in a house. Mm-hmm. right now She's serving on the maximum prison and she has just six months to get out. Wọ́n á fẹ́ kí ẹ bá mi ṣiṣẹ́ yẹn kí èèyàn kúkú má fura kí bá mi yanjú ẹ̀ síbẹ̀. Wow. <laughs> and the deal is what? Twenty million naira. Twenty million naira? Yeah. All right, no problem. For any details. Okay, here. You have all our details. As in, pick her. What she likes eating, how she dresses, and everything. Activity what about Padino prison. Okay. And this is what she looks like? Exactly. jọ mo ní kí n béèrè ní pé ṣé èèyàn kankan tí wàá béèrè. èèyàn kankan béèrè ẹ wá ẹ wá ṣé wọn retí èèyàn ni. rárá o bíbo èèyàn kankan tẹ̀ wàá béèrè páwọn ọmọ wa mi. o ò léèyàn tó lè wá ẹ almost two years tó ti fẹ́ lòun bíbẹ̀ kọ́kọ́ wọ ẹ wá wọn béèrè ẹ o ò lẹ́bí o ò láró ṣàkànwà ṣáá tó fẹ́ gbọ́ o ò ní fámìlì o lẹ́yìn kó farabalẹ̀ kó lọ́dún ẹ̀ kó má sunkún síwájú má gbá etí ẹ má sunkún wájú mi jàre àtọ́ bá ń dára wọn ní mọ̀. ẹ wá ṣó crazy ni ṣé wọn lọ bá sọkùnrin máa wọ mọ́tò mi fún mi ṣé bá mi ra mọ́tò mi àbí yàrá ṣe you realize you are talking to an officer. as a freaking what kí ló wá Victoria Abraham ilé ẹjọ́ ẹ̀ dá ẹlẹ́bi gbogbo ẹ̀sùn tí a fi wọ́n. ìdájọ́ mi nìyí wàá lọ san owó ìtanràn èyí tí ó ń ṣe ẹgbẹ̀rún lọ́nà ẹgba náírà two hundred thousand naira tàbí kí o lọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́ta pẹ̀lú iṣẹ́ àṣekára eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rí àwọn agbófinró wa fín torí pé àwọn agbófinró wa ọ̀rẹ́ ará ìlú àti agbèfọ́ba ni wọ́n jẹ́ pẹ̀lú ẹnikẹ́ni tó bá dẹ̀ rí wọn fín orí ìjọba orílẹ̀-èdè ìfín arise. yes boss. relax. yes boss latest update lára àwọn dragon girls ẹ eh, ìkànnì ọmọ boko and prison bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ. èwo ló lè jẹ́ nínú wọn. boss vicky ni o èyí tó jọ̀gá wọn gangan yẹn ni. vicky. kí ló ló ṣe àti pé kí ló gbèdẹ wọn. ẹ ní believe ẹ bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ ẹ̀ di Jackie Chan kalẹ̀ ni o wọ́n ló harass ọlọ́pàá to the extent pé ó kọ́kọ́ fún lọ́pàá court ó gba ìtí ẹ̀ wá hẹ́ndẹ̀ pẹ̀lú flying kick. Hmm. Vicky, I know Vicky very well. She's the hardest and the most intelligent among the dragon guests. Most dangerous. Hmm. She can do anything to make her assignment work. And if the case is true, ó ní láti jẹ́ wípé Vicky ní mission kan nínú prison definitely bóyá ó kàn lò yẹn as a stepping stone láti wọlé síjọba lára. Hmm. gbogbo ọgbọ́n tó bá wùn kọ́ mọ̀ dá gbogbo ìwà tó bá wùn kí wọ́n mọ̀ wò I will make sure I track them down. Yes, boss. Hmm. Dragon guys òkété wọn gorí igi tán ó wá ń ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé fúlẹ́ńgé ó ní kò sọ̀rọ̀ mọ́ màá jẹ́ kán mọ̀ pé ọ̀rọ̀ kù lẹ́yìn ìṣòro. don't worry. yes boss we are relaxed. all right. 行きましょう。 Exactly. That is where I am right now. Ṣáfà balẹ̀ kò lè ṣe sí ìwé ìṣòṣò tó lè fún. street tó máa kọ́kọ́ rí báyìí sí. on your right, wọ́n ló fi ẹ̀kọ́ máa hundred àwa lè beat up commentary tó pọ̀. èmi àti ẹ̀kọ́ kan jọ da business pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn guys ni pẹ́ tí wọ́n ti ń tẹ̀ ọ́ mi bó wọn ò bọ́lẹ̀ ló mọ́tò tó mi ò rí ìkọ̀kan nínú wọn mi ì dojú wọn mọ̀. ó hmm. dẹ̀ ṣọ́ pé wọn kì í ṣe ọlọ́pàá. ọlọ́pàá no wọn kì í ṣe ọlọ́pàá because skin le lè confirm dáadáa mo dìídì park síwájú boutique kan mo bọ́lẹ̀ mo wọnú ẹ̀ lọ. tó bá jẹ́ pé ọlọ́pàá ni wọ́n ní wọ́n máa bọ́lẹ̀ of course wọ́n á wá bá mi láti arrest mi now. And girls a are very careful ni because something is fishy. of course but ẹ̀yin girls ẹ ní sùúrù o ṣé ẹ rò pé ibi tí Vicky wà ó connection pelu gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Oh God and guys ṣé ẹ mọ bí àwọn girls yìí ṣe dangerous tó ni mo ti sọ fún yín láìbọn yé gbà ẹ wá rí nínú wọn ẹ wá tẹ́lẹ̀ wọn ó wá escape mọ́ yín lọ́wọ́ why. Oh kò ń ṣe pé bóyá ó really escape mọ́ lọ́nà bẹ́ẹ̀ náà cause I try best wa a dẹ̀ fi ọwọ́ yẹpẹrẹ mu gbogbo ọ̀nà tí gẹ̀yìn gbọ́n ni bá ṣe ń try láti trailer àdéhùn òdòdó yà padà lùsẹ̀ náà nìṣà. obìnrin sọkùnrin ọkùnrin sóbìnrin. So that means ẹ eh, mọṣẹ yín níṣẹ́ ẹ mọ tẹ́ ẹ ṣe or what. ẹ eh, eh, sà tẹ bá rí the way bí gẹ́yẹn ṣe ń drive ẹ wo àbí bí ẹni pé mo rí rẹ́rù láyé mi ni the way bó ṣe mú speed kọjá níwájú train yẹn báyìí àbí ẹni pé mo wo fíìmù ni àbí kí ló ní mo rí. Uh, tell me something ṣe ń drive um. mo ní báwo náà ṣe ń drive tẹ́yìn ò lè drive. báwo náà ṣe ń drive tẹ́lẹ̀ drive. bunch of idiots. But báwo ló ṣe máa ń fọ̀jà àwọn nọ́mbàs yẹn gan tó máa ń rí lóòótọ́ orí fóònù ẹ̀. kò lè yé yín kakú tó pad mi ó ní lọ́jìkì. ẹ ọmọ bu agbe sáwà létí ṣé wọ́n ti iṣẹ́ ń bẹ̀rẹ̀ ni àbí ọkọ̀ ń kírètì ẹ̀ fún ẹ̀ ni. èmi máa ń kírètì ẹ̀ fúnra mi ni èmi náà máa à ah, mi ì ṣiṣẹ́ rí tèmi mi ì ṣiṣẹ́ rí. abájọ náà mo ń sọ mo ti several times máa ń try ẹ̀ tí ò kí ń wọlé. Ah, okay this is it ṣe rí káàdì ẹyọ kan tó ní gbogbo díjìtì a lè fi fọ́ọ̀mù nọ́mbà hundred mm-hmm. reason yẹn táwọn telecommunications yẹn náà fi make pé yóò lè try ẹ̀jẹ̀ mẹ́ta lọ wọ́n á gbégi lé bẹ́ẹ̀ nù mm-hmm. ṣùgbọ́n nínú gbogbo hundred tá a bá try ó ti ṣúọ̀ jù mẹ́rin máa wọlé ń bẹ̀. wa ọmọ ṣó dẹ ẹ lójú. Ah, ah. wọ́n tó mọ̀ mí mọ̀ mí ẹ̀ ṣe máa ṣe é. ẹ wọ́n farabalẹ̀. ó yá ó yá ok márùn ni mo ti kọ kalẹ̀ ẹ ká try ele oya kí fi yẹn sí. Mhm. Mhm. Mhm. ọmọ wa ọ lọ fẹmi ló fún eléyìí ò wọlé kí gbogbo eléyìí. bí kì í fara balẹ̀ ó yá tún wọlé mú ilé ìwọlé. ọ̀hún ó wọlé ní ṣá. tó yẹ máa jẹ́ ìwé. ah ọmọ yìí wọ́n tún ja wèrè wọ́n yìí tún ṣí èrè o. torí yẹ. ẹyin tún le gan o. ah, ah. ó dà kò sí wèrè <laughs> ṣé máa jẹ bú nǹkan ṣá. òun dà á máa jẹ èmi fẹ́ o and mi dẹ̀ láì pé Rachel ló máa ń fún every time tó bá ti gbé bread wá. èmi fún ẹ káàdì ẹsẹ kò sẹ́ni mi fẹ́ pé ọmọdé tó wà ní ọ̀sẹ̀ tó máa fẹ́ mi bread. má wọrí má wọrí mo bọ̀. bàdá bá wà nìkan la máa ń rí nǹkan. o máa sọ ọmọ wàá sọ pé ó fẹ́ jẹ bread. crazy. I've only 48 hours. If you tidy up, got to much illegal. The mama bola, la bujawa boy now. sexy. How she gets there? That is danger. Now, move. ló ṣe mo notice pé ó look dull. kò sí nǹkan kan a kàn ní pé ká wá wà láàfíà ẹ ṣé wọ́n ṣáà wà òkè. ìyàmú òkè. àyẹ̀bẹ̀ gbé bread wa. ọ̀ ẹ ṣe. Thank you, girls. ṣé wọ́n dẹ̀ ò ní jẹun rẹ̀? ó yẹ kẹ́ ẹ jẹ́rìí pé mo máa mú nǹkan wá fún yín mo ní kí n ṣe tọ́tẹ̀lẹ̀ mi bọ̀ ẹ gbà. Hey girls, I have this feeling that something is wrong somewhere, somehow, because ẹ look dọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ sọ fún mi. Kò sí nǹkan kan. Any, I said Bimbonko. ńkọ́. Bimbo is dead. Any, What did you say? Ó káwa gan lára ju tiẹ̀ yìí lọ. Bímbọ́ ti kú. Bímbọ́ ti kú. jẹun ni. ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí máa jẹun. o ò dẹ̀ ní ìdòdò. àmú wọ́ọ̀kì. ṣọ́ àmú wọ́ọ̀kì. Boss. How are you guys? Sit down, everybody. Um, Akoko inú mi dùn fún iṣẹ́ takuntakun tí gbogbo yín ṣe wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ṣe mí. ẹlẹ́nkejì ni wípé wọ́n ní bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lé ìkànnà èèyàn kan láàyè mú balẹ̀ nínú mẹ́rin ó sì kù àwọn mẹ́ta gbogbo ọ̀nà la gbọ́dọ̀ gbà láti mú àwọn mẹ́ta tó kù nítorí pé mo fẹ́ kó yé wọn wípé ikú ṣàgbàrùn oh yes one down three more to go àbí bẹ́ẹ̀ kọ́ um, Jack. yes boss. Ah, bí ọ̀rọ̀ ṣe rí ṣé o lérò wípé àwọn guys wọ́n deserve motivation. ẹ uh, eh, chairman kì í ṣe motivation nìkan náà deserve wọ́n deserve inspiration kán lè ní determination láti tún ṣiṣẹ́ ìdáadáa. very good um, tó bá rí bẹ́ẹ̀ um, you follow me. my chair. enjoy your ride. tí ò bá yàn tán. gba iye ọmọ yẹ. ó ga àṣeyọ tí wàá ṣá tí ò gba gbẹ̀rẹ̀. gba gbẹ̀rẹ̀ kẹ èyí tó wá gba gbẹ̀rẹ̀ aṣọ yẹ ẹ̀dá wàá wúlẹ̀. lọ́wọ́ kọrin wọ́n ta irin ẹ wọ́n jẹ́ o. ohun ayé lọ àti Ghana ìṣá yẹn lẹ̀ ṣèbí wọn náà mọ ibi tó ń sàn dá mẹ́wọ́ ẹ̀ sí. àwọn jọ o mo ní kò ṣe kí ni mo ní kò jọ o kò jọra wọn wọ́n lè máa fukú wẹ̀rùn kò jọra wọn wo sórí tèmi kọ̀ǹfàmà ló jẹ́ àtọ̀ sí tọwọ́ ẹ̀yìn. o mi nì. bẹ́ẹ̀ aṣọ fẹ́ gbọ́ṣẹ́ o kó ba lè mọ bóyá ń lọ. Ah, jẹ́ ń gbọ́ o jẹ́ ń gbọ́ o. fún mi thirty minutes péré babalá inspiration máa gbé wa náà máa gbé wọn sọ ọyàn wà láìsí tí àbáwọn angẹ́lì wa ká lè ní àná lọ́dọ̀ àwọn ọmọ ṣe wọ́n wẹ̀ lọ ẹ̀sán ìlọ lóòtù sí mi náà kájọ wá máa àbí wèrè tán wèrè. gáì òṣè gáì ẹ òṣè. according sí footage àwọn yẹn àwọn boys yẹn ti wọlé síbí ìwọ lára tí èyí ni ò ṣe tètè pè wá tó bá ṣe bẹ́ẹ̀ ni àti wá rescue ẹ̀. àwọn olè suspect according to findings wa ó dàbí ni wípé àwọn boys chief chief má jẹ́ kó yẹ wípé Ṣàngó kì í ṣe ẹlẹgbẹ́ ọdẹ níbọn torí ẹran lásán lọ́dẹ níbọn pa àwọn èèyàn kọ̀ọ̀kan Ṣàngó pa I think this is the right time to track him out. mo bá ọ̀la ṣe mọ̀ where about it. simple a máa gbé price tag nínú rẹ̀. price tag? how? babes ó yẹ kó mọ̀ wípé kò sí kankan náà ní ayé tí ò ní price tag ó dá mi lójú pé tàbá price tag nínú mi a máa get information alpha kò ní bàyẹ̀ ṣùgbọ́n sẹ́yà. be safe. Yeah, who is this? I, I don't think it's necessary for you to know my identity. I, I just want to tell you that I have an information concerning the person who placed my tag on. Are you serious? Of course, yes. So damn that guy. She believed to read Kuala in the form of commonly At the meeting on the 17th of February this year, the end of council doing it? Yes, of course. I'm sure that is sexy for me. Yes. Don't worry. Let me talk to Vicky. Tell Vicky, fix the time and date. And we need to meet you. Okay. I'll get back to you. I'll be with you. Thank you. dárúkọ yín méjèèjì sí i. Yeah, that's why I'm asking. ó yẹ kó rí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí ẹ̀rọ máa ṣe tí ẹ ti rí bí ọdún mélòó sẹ́yìn chief wà ní wàhálà kan to be honest with you very big problem tí ó dẹ̀ necessary pé kí àpè sápò yìí so mo wá facilitate travel and go see worship music. He's got a friend here. He's a Ghanaian. So I don't I'm not even at Asian sundry. náà ti rí ìdí tí ó fi kọ́kọ́ ṣe ní kàyéfì tí ọ̀rọ̀ ṣe kọ́kọ́ fẹ́ yẹra. Um, sorry, um, without sounding rude, but mo fẹ́ béèrè question kan. Ládùúrú gbogbo nǹkan tí ẹ ti ṣe fún chief, kí ló dé tẹ̀ ṣe wà hell bent láti rí pé ẹ ruin wọn to the last? very good question sórí àwa tó ń wò yìí mẹ́rin ni wà o mm-hmm. àwa mẹ́rẹ̀ẹ̀rin la máa ṣiṣẹ́ fún chief kò dẹ̀ síṣẹ́ tá a ṣe tí kò successful perfectly Is she wá wá láti abroad she yẹn ti wá i execute iṣẹ́ yìí ó wà successful as usual lẹ́yìn ìgbà tá a parí operation yawa gas I will not get involved wọ́n dẹ̀ mú chief yes ọjọ́ tí wọ́n gbé chief lọ sí court gangan gangan gangan àwa iná ni àwa tá a arrange ni a lọ rescue chief. you don't mean it. of course. freedom ẹ̀ tán ó dá a wa ó ṣàfù wa ó gbowó wa rà <laughs> ọmọ ó ní ká máa pe chief má gbé fóònù àwa náà máa pè é àwa òpin kí la lè ṣe ìwọ bá ṣe máa gba ìtàn chief á dẹ̀ mọ̀ pé chief accountant ẹ̀ wọ́n láì fẹ́ owó ẹ̀ báyìí wá a ṣe get chief accountant adìdí ṣe ní tí àgbọn ta ni wọn máa fi kú fún yàrá bẹ́ẹ̀ ni okay now that we have answered your question èmi kan wá ní ìrètí lórí gẹ́gẹ́ bí àlàyé tó ṣe fún mi ó jẹ́ ká mọ̀ wípé being a chief ni and nígbà tí chief ní problem ìwọ gan-an ló facilitate ìṣèlú sábọ̀ to help ẹ̀. So now to my question. Why this? Why are you giving all this information? Why are you betraying him? What do you stand to gain? I have a brother, my blood brother. I invited him go to again um, I choose now. At another person. It was the day the chief would be assignment for to track one of you girls down. And I can't recollect vividly. they failed Let's get ẹni It's wọ́n lé ìjọ yẹn. they came back No share, life, fún chief wọ́n gbìyànjú àti sọ reason tí ó fi àwọn gbogbo ọ̀rọ̀ tó sọ ìgbà tí èèyàn yìí pàdé sí right before my fullest. pull the trigger ẹ kúrò lẹ́ àti ẹ kúrò lẹ́ o ẹ jọ ṣé bíbá ni thirty five Simpson Street. ẹ nọmba thirty five ni bíbá yìí. Ọlọ́run ṣe máa ẹ ṣe. Ah, ah, ah. ṣé kò sí. no àǹtí mi ni mò ń béèrè bí náà ń gbé àti Fúnkẹ́. àǹtí Fúnkẹ́ yeah that's true ó máa ń tó bí nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn tẹ̀sí dé bíbá yìí o. bẹ́ẹ̀ o ti pẹ́ gan ṣe nígbà tí mò ń sọ igan bọ́ngálò ní bíbá yìí wà wọ́n sì ṣe ní story ó tọ́ ni ná pé bọ́ngálò ló wà tẹ́lẹ̀ ìgbà tó yá ni a renovate ẹ̀ta fi kọ́ story building yìí bọ̀ nísìnyìí èmi pọ́pítì mi mọ́mítì mi àtàwọn àbúrò mi làwọn àbí báyìí so a ní ẹni tenant tó ń gbé pẹ̀lú wa mọ́. ẹ Àtìfúnkẹ́ wa ń kọ́ ibi náà ń gbé. wọn ò gbé bíbá yìí mọ́ ọ. ẹ wàá bá mi mọ whereabouts wọn bóyá ibi tó ń mú vlọ́ngbà tó ń kọ́ ibi ní ìmọ̀ ibi tó ń gbé nǹkan tí mo ṣe mọ̀ wọ́n gan ni wípé ìgbà tá à ń hẹ̀vì tàwọn èèyàn kúrò nínú ilé ọlá wípé wọ́n jẹ́ èèyàn kan tó ń náà èzò òun ni mo ṣe mọ̀ wọ́n so mi mọ̀ anything about her. Yétúndé ni Vicky Yétúndé ló ń sọ̀rọ̀. Yétúndé tàjọ wà lọ́gbà Yétúndé mo mo ti jáde bẹ́ẹ̀ ni èmi náà ni kò jáde ni. ẹ̀gbọ́n mo fẹ́ rí ẹ o Vicky mo ní láti rí ẹ gan-an jọ́ nítorí wà important. ẹ eh, wà lọ́wọ́ mi mo kàn tún wò pé kí n kọ́ ọ̀lẹ́ tó wà ní. ọ̀rọ̀ àìtó ṣe gan òun ni wá. two minutes lẹ́lẹ̀. Come and take a walk with me through the streets of Chi-Town. Let's look back and reminisce on all of the shit that went down. Pastor Rufus Loans comes home to find his wife been sleeping around with Sylvester. Oh shit, Sylvester's cell phone. Hello. Oh, báwo ni. Okay, good. Ó ti wà lẹ́nu gate. All right, How many few seconds, mo Vicky, ta ló ń bá Girl tí mo sọ pé mo pàdé ní prison yẹn, òun ni mo bá sọ̀rọ̀. Ó lóun ti Vicky. Are you sure this girl is competent? Why you dey talk like this now? Ó yẹ kó mọ̀ mi. Ó yẹ kó mọ̀ pé mo mọ̀ nǹkan tí all the time ni. Ṣorí girl tí mo sọ̀rọ̀ she's very smart and intelligent. Don't worry, I know what I'm doing. Yeah. She thinks she's the neighborhood savior. sit down. ọ̀rẹ́ mi ni ẹni lórúkọ ẹ̀ ẹni Yétúndé. hello. ẹ káàsán. ẹ káàsán. pẹ̀lẹ́ kí ni kí n fi ṣe lálejò as in jíjẹ mímu ọ̀rọ̀ ìfìlà tó mú kí excuse me out, I'm straight. Sylvester says, yeah, you straight eyed with your hot head ass nigga, just like when you caught that case. Twan says, oh, here we go, you bringing that shit up. That wasn't shit but a misdemeanor. Sylvester says, misdemeanor, my ass, you did three years. That was because of Roxanne and that bitch Tina, man. Your sister asked me. So, pẹ̀lú gbogbo bó ṣe ṣe wàhálà tó yẹn, o rí àǹtí ẹ̀. Mi ò rí wọn. Kódà mi ò mọ ibi tí mo fẹ́ wá wọn sí. Mi mọ wẹ́rẹ̀ bá tó. Ìyá, it's okay, eh? Don't bother anymore. Show me what nǹkan tó you can stay with us. ó dẹ̀ dá mi lójú pé ọjọ́kọjọ́ kan ẹ fojú kanra yín. thank you so much mo really appreciate it. sorry um, ṣé lẹ́nu ìgbà tó kúrò ní prison náà this ti sáré wà òkè bíi ilé ìbàdàn. Yetunde sórí prison tí mo wá yẹn mo mọ̀ mọ̀ wá bẹ́ẹ̀ ni yes torí mo ní assignment mo wá carry out níbẹ̀ assignment orí assignment wo ni àti irú iṣẹ́ wo ló ń ṣe tán fi ń fọ irú assignment lẹ́yìn. ètò yẹn tó bá wo ilé ayé yìí dáadáa wàá rí pó ti kún kó gbèrò mọ́ ṣọlẹ̀ rí ẹni tó bá fẹ́ gbé ilé ayé yìí tó fẹ́ gbé dáadáa á ní láti rà á pé ni torí ayé tó wọ yẹn ara gbé ni we are like instruments in the hands of àwọn tó máa ń gbéṣẹ́ fún wa we can clear anything at any time and anywhere mo fẹ́ kó rántí o rántí wípé torí ẹ̀ṣà ìmọ̀dé ló ṣe lọ sí prison and àsìkò àti jọ̀wọ́ ẹ̀ ni ṣorí ìgbà tí mo rí ẹ̀ mo rí two very important qualities lára ẹ̀ you're smart and very intelligent. Shawari babes, you have to use those qualities to get what you want. Ọlọ́run ti deko. ara tó bá dẹ̀ mú ilẹ̀kọ̀ ló lè fẹ́ kọ́ dá. májọ sà ọ̀rọ̀ yóò yá wa náà sà àti wípé májọ kò yẹ ká máa wò báyìí sà. a ní láti fọwọ́ lẹ́rùn a ní láti máa wò àṣẹ ní láti máa wò but ọ̀rọ̀ kan ń ṣe mí lójú fèrè for the past forty eight hours mi ò fojú rí pa mi àbá rẹ ni tó rí nínú yín. Um, a rí sà. then where is he. sir ẹ kó má lọ dàbí wípé àfinásóró òrùlé àwa ń kò dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n dàbí pé mo gbọ́ information kan pé wọ́n rí pa pẹ̀lú àwọn dragon girls. what. wọ́n rí pa mi pẹ̀lú àwọn dragon girls. why can't you tell me. no chairman sir kò tí ì tó two hours tí information yẹn tẹ̀ mí lọ́wọ́ i swear. ok tó bá rí bẹ́ẹ̀ and make sure you get him and kill bastard. yes sir. Okay, Jimmy mo ń there is a deal to mo fẹ́ kí ẹ kó nípa deal. Any? wà mẹ́ẹ̀. yẹ èmi ni irú deal wo àti pé ipò gbọ̀ngàn gbọ̀ngàn ló ti fẹ́ ṣẹlẹ̀. ó ní àwọn diamond kan tí wọ́n pọ̀ in foreign country láti wá market in Nigeria, bí ṣe jẹ́ involved nínú the the deal is worth three million US dollars. Jimmy. 3 million US dollars. Are you certain? I am 100% sure. Okay, okay, Look, detail. I will send every information in the system. The movements of the diamond, want own people, The picture when the chief will arrive. Also, how you can get to the venue. But sticky, don't forget my cost. Jimmy, I'm fún ẹ lófo mi sedang sedih. Sedih. Thank you. Wow. Babes. Wow. It's me, you know, US dollars. This is cool. Oh gosh. This is it. President Diamond Escort. Faustin. realize wípé labalábá ẹ̀ ti kú wọ pẹ̀lú ó ti jẹ́ ní ẹ̀ṣọ́ ní ẹ̀fọ́. chief kó tó ṣe anything to see? my advice is to avoid boys. àwọn boys wà ọ̀rọ̀ ọ̀sán tó ṣe wọ́n. chief má ṣe mi gbọ́ o mo ní kó tọ́ọ̀nù gbogbo ẹ̀yìn àwọn boys That was a good job. You can meet me next time. I need àkọ́kọ́ tó kọ́kọ́ ló pé mi tẹ́wọ̀ mo kúrò lẹ́wọ̀n tán mo tún ọ̀sán wa kó bá mi. Ah, Ọlọ́run, ó ṣẹ̀dá o. Oh, shit, how? Mo bá ti wulẹ̀ má dájú sílé ayé yìí. Lórí bàbá kan bàbá ò wálé. Ó sàn ju bàbá wálé. Bàbá òun kan pọ̀ lọ. Èyí Wah, lepaskan sakit saya, Wah. Bantu ya.